iléeṣẹ́ asọ̀rọ̀mọ́gbèsì education ọ̀gá nínú gbogbo ohun ìdánilẹ́kọ̀ọ́ lílànà iléèwé ìròyìn léde yorùbá. ẹ ká san ẹ kú dédé àsìkò yìí lé radio education ìròyìn ó wà níbí yàn máa gbọ́ dédé lákọ̀ọ́kọ́ ná a lọ yunifásitì wa paraku kí ló ṣẹlẹ̀ níbẹ̀ alɔ díẹ̀ nyamagbɔ èkejì náà ọmọ iléèwé kan ó gbé fọ́tò ọ̀gá ńkọ̀wé ẹ̀ séyí wọn à ń pè ní tiktok ẹ̀kẹta wọ́n ṣe ayẹyẹ kan ní ìlú Grand Popo ọ̀pọ̀ ọmọdé wọn là ń pè championnat national ẹ jókòó kẹgbọ́ wali, wà ní ìròyìn ẹ̀sìn kásán. eka san oniamiɔ eku dzima eku dede asiko ye esiku yeye la kɔkɔ na alɔ ìlú ikú tɔnu à ń pe ìpàdé hàn kàn lé ONG ìkónú trois cent soixante degré wọ́n ṣe ayẹyẹ kan ayẹyẹ náà ọ̀gá yóò jẹ́ ọ̀gá yàǹpẹ̀lì directif exécutif ti. ONG na ó kàn ń jẹ́ Yvette Alavọ ó sọ̀rọ̀ sí wọn ó jẹ́ kókó wọn à ń pè ní ibà ní ọ̀sẹ̀ ń bọ̀ wọn á mú ọdún méjì ọdún méjì wọn á mú ìjọ méjì káfù ṣiṣẹ́ náà ní ìjókòó náà wọ́n pe ònìyàn púpọ̀ alákọ̀ọ́kọ́ náà wọ́n pe àwọn ikọ̀wé eléyìí àìsàn dáadáa yà ń pèlè fss àwọn kan yà ń pèlè àwọn ń ṣiṣẹ́ ká ń wo pé àìsàn ibà bí a lè ṣe gbà ní kókó lílu ìpènè wa ni wọ́n jẹ́ ìpa wọ́n ṣe ìpàdé yẹn pàtàkì ni wọ́n fẹ́ rin ìrìn àjò kan yóò jẹ́ kókó fún ìlọsíwájú ni wọ́n ń pèlè la nuit du paludisme ìgbà ìjọ yẹn kálukú wọn àwọn ń ṣiṣẹ́ sí àìsàn búburú à ń pè ní ibà ni wọn kó wọn jọ wọn a sì sọ wọn a sì ṣe iṣẹ́ náà nílùú Ìkútọ̀nù làgbọ́ ká sọ sí tìyìn. àbáṣe kó libẹ̀ a lọ yunifásitì wa paraku ké ló ṣẹlẹ̀ libẹ̀ ọmọléèwé wa wọ́n lọ dánwò òkè wọn jàǹbá ni òkè wọn kò gbogbo wọn gbogbo wọn lọ ọ̀kan wọn kò ṣiṣẹ́ ní kíkẹ́ ló fà ni wọn kò ṣiṣẹ́ ìdáhùn náà ó lé ní o kò lé ní o gbogbo ọ̀gá ilé iṣẹ́ yunifásitì wa paraku wọ́n ń worí sí iṣẹ́ yẹn ni wọ́n tọ́ fún ọ ní ìmàmí ẹ̀ wọ́n sọ pé ọ̀sẹ̀ ń bọ̀ màá tọ́ lọ yá ń pè ní session de rattrapage là ń bẹ̀ wọ́n òun kó ṣiṣẹ́ fún yẹn làgbọ́ là sọ fún yín. ẹ̀kẹta ọmọ ẹwà kan ọmọ iléèwé wọ́n fún wọ́n sọ kó lọ iléèwé kò fẹ́ lọ iléèwé ipò ẹ̀ kìrìyẹ́t ni ké ibi yẹn sí à ń pèlí kìrìyẹ́t kìrìyẹ́t ló jẹ́ coup de répression des, infra, des infractions économiques et du terrorisme ìyẹn là ń pèlí kìrìyẹ́t ké ló fà lọ ó gbé wọn ń pèlí fọ́tò ọ̀gá iléèwé ṣé ihun yé à ń pèlí tiktok oníyè wọn mú lọ hùn yẹ mo mú lọ hùn ké iṣẹ́ pàtàkì náà wọ́n bẹ̀ lọ́rọ̀ ẹ̀ ké ló ṣe ẹ́ àdánwò sí òní ní gidi kò dáhùn ń wò ní àṣùrù pé apò gẹ̀ẹ́gẹ́sì àsìgbọ́ ni wọ́n sọ sọ pé ọ̀sẹ̀ ń bọ̀ oṣù ń bọ̀ ọ̀gá iléèwé náà obìnrin náà òun náà wá ká sọ wọn ò mà nípa ẹ̀ làásì gbọ́ sọ pé ká gbé e sétí yín. òní àmì ẹkú ìjókòó àtẹ̀síwájú alọ ìdánwò kan ìpàdé lákù kan yóò ṣẹlẹ̀ ní àjàṣẹ́ ìlú àjàṣẹ́ ìpàdé náà ṣẹlẹ̀ ní École Nationale Supérieure ló wà lájọṣe ké ló jẹ́ gidi ìpàdé náà wọ́n ṣe ìpàdé sẹ́yìn wọ́n ń pèlè annual statistique bíbélì yé gbogbo yunifásitì ìlú agbómẹ̀kẹ́lávi wọ́n wọ́n ṣe sínú ẹ̀ ipa ẹ̀ wọ́n ṣe fún ọdún yé ń bọ̀ ní ìlú ojókòó libẹ̀ ọ̀gá iléèwé wọn ọ̀gá yìí àwọn ń jẹ́ àwọn ń kọ̀wé wọn ní ọ̀gá ìwà professeur sylvain penavun tsogun òun ló gbé ẹsẹ̀ ọ̀gá yà ń pèlí vice recteur sípò sí ìjọ yẹn ní sọ̀sọ̀ pé iṣẹ́ wọn bẹ́ẹ̀ iṣẹ́ gidi ni iṣẹ́ kan ni wọ́n a máa wò ni wọ́n a máa lọ wọ́n a máa ṣe ìlànà ìlànà gidi. Yáǹpẹ̀lì iṣẹ́ mélòó ni wọ́n fẹ́ ṣe lọ́dún yìí iṣẹ́ yẹn ó fa ọ̀pọ̀ nìyẹn ó fa ìmọ́tótó ó fa ìmọ̀ ó sì fa kíní Yáǹpẹ̀lì ìlọsíwájú iṣẹ́ ìwà Yáǹpẹ̀lì iṣẹ́ ń ṣe ilé yunifásitì wa ní níjókòó yẹn àtọ́ àbá ọ̀gá wa kan ní jẹ́ ọ̀gá lákún Táírù Jàrà ké ló ṣe ké ló mú kalẹ̀ ọ sọ̀sọ̀ pé òun dá òun yẹ òun gbé kalẹ̀ òun yẹ jẹ́ òun kókó ni ni ìwé òun gbé ló jẹ́ bíbélì wọn a sì lọlé síwájú. akọ́lé bẹ́ẹ̀ atọ́ àlọ́ yunifásitì wa kan ṣọ́nà ni ọmọ ìwé wa wọn jáde ń kọ́ èdè à ń èdè chinois ní ọ̀pọ̀ ènìyàn gba ìwé wọn ìwé jẹ́ iye wọn fúnpa à ń pèlí licence ní oní ọjọ́kọ̀ oní gbé ẹsẹ̀ yìí ọ̀gá ilé yunifásitì wa òun náà kàn ṣó náà là ń pèlí Taïro Jaa òun ló jẹ́ vice-recteur des affaires académiques òun ló jẹ́ olóṣìhun síná ìwé ọmọdé wọn gbà níjọ yẹn ní ọ̀gá ilé ń jẹ́ dr julien sebo òun ló jẹ́ ọ̀gá ilé libẹ̀ ní sọ fún wa sọ pé ìwé ọmọdé wọn gbà yé ìwé gidi ni ìwé tó ìwé tán ni wọ́n á lọ ìlú kè ká lọ sọ èdè Chin èdè Chinua àwọn èdè gidi wọ́n á fún jẹun wọn àfu ta ho wọn àfu ṣe kókó ní àpàdé wọn kàn òní ó jẹ́ ọmọ kéke ọmọ ó gba ìwé náà àkọ́kọ́ wọn ń jẹ́ wẹ́fẹ́ filibẹ́ klobẹ́sinu òun ló gbé ọ káńkì gbogbo wa ń ké gbogbo àwọn kọ́ wọn ìwé àwọn ṣe gbá àwọn ṣáwò ká sọ pé ìwé wọn sì gbà yé wọ́n á fún ṣiṣẹ́ ká fún fún ẹ̀bí pẹ̀lú ọmọ ní àgbọ̀ yẹn lásán pé ká sọ sétí yẹn. atọ́kọ̀ libẹ̀ a lọ yunifásitì wa kan ṣo náà yunifásitì náà a lọ àwọn mínísítà mẹ́ta wọ́n lọ ibi à ń pè ní unipo uac òun ló jẹ́ kéènì laboratoire des ateliers de fabrication des idées au prototype ou wọn pè ní unipone ní ké ló ṣẹlẹ̀ líbẹ̀ mínísítà wa mẹ́ta àkọ́kọ́ ni ministre mínísítà yẹn kọ̀wé ònìyàn gíga yẹn kọ̀wé iléèwé gíga mínísítà yẹn pè ní a un tẹ̀hún pẹ̀lú mínísítà wa yẹn kọ́ ọmọdéyàn líwé ní iléèwé wa kékeré wọn ní ọ̀gá ilé iṣẹ́ náà ń jẹ́ fani damiano asọ̀gbà òun ló jẹ́ òun ló jẹ́ ọ̀gá ọ̀gá ilé iṣẹ́ náà ní sọ fún asan pé iṣẹ́ òun gbé sílùú ìbẹ̀nẹ̀ oníwọ́nọ́wọ́ náà ni ibi wà ń pèlè punit owó náà náà ní kí ni òun ṣe líbẹ̀ ọmọ ní òun kọ̀wé òun bá kọ̀wé tán ìlọsíwájú iṣẹ́ ọwọ́ èsì wọn lè ṣe iṣẹ́ èsì wọn lè ṣe ni wọn kò ní àlàáfíà ní lákọ̀ọ́kọ́ náà wọ́n sọ pé àwọn mẹ́ta yọ wọn àwọn mẹ́ta ọ̀kan ṣe ẹgbẹ́ ni wọ́n ò kó pákí àwọn míì wà níbẹ̀ wọ́n ń ṣe púpọ̀ yé mínísítà mẹ́tàtà náà òun yìí ni inú òun dùn ni àlàáfíà ní fún lọ síwájú ọmọ wa lílù yìí Benin. ẹ ká san o ẹ kú ìjímà ọ̀rọ̀ ìwà yọkù líbí ni ayẹyẹ ń ṣẹlẹ̀ ní ìlú Grand Popo ìlú Grand Popo ayẹyẹ kan ń ṣẹlẹ̀ ní jọ́sẹ̀ ó ni mínísítà ìwà yà ń pè ní yìí ń ṣiṣẹ́ yìí ń pè ní Benoît Dato òun ló kọ́ kọ́ gbogbo ọmọdé wọn fún ayẹyẹ yéwọn ṣe lẹ́jọ́ ọ̀sẹ̀ ayẹyẹ náà ké lọ́fà àwọn ń gbá bálù ń gbá bálù àwọn ń gbá pẹ̀lẹ́ pọ̀pọ̀ lọ́wọ́ ń gbá àwọn ń gbá pẹ̀lẹ́ pẹ̀lẹ́ yẹn ń gbá àwọn ń ṣe gbogbo wọn ó sì pọ̀ rẹpẹtẹ ni wọ́n á ṣọdún yìí yà ń pèlè championnat national ní ké ló wà ké ni wọ́n fi òfin yé sí wọn gbé kalẹ̀ òfin dáadáa ni wọ́n gbé kalẹ̀ ní ọmọdé wọn yé wọn kò ní gbogbo àgbáyé ìbìnẹ̀ ni wọ́n ń kọ́ iṣẹ́ wọ́n ń kọ́ àwọn fẹ́ yege wọn gbogbo iléèwé ó wà ìbìnẹ̀ ni wọ́n wá ká ṣayẹyẹ ni oní ó jẹ́ ọ̀gá pàtàkì òun ló jẹ́ office beninoise des sports scolaires òun ló jẹ́ òun òun oníyé ó da ẹ sí ayẹyẹ ní ilé ìjókòó náà a mínísítà wa bàbá wa pòfẹsọ Kúchàdé Clement òun náà ó wá di ayẹyẹ yẹn làásì gbọ́ sọ pé àgbẹ̀ ọ̀sẹ̀ ti yẹn. ẹ ṣe ẹ kú ẹ kú ijọ́ jimá lónìí èyí. E, oní ọ̀wàlẹ́ yìí oní ń à ń pèlí Ferdinand Zamba oní ó omi ọ̀wàlẹ́ tì yín ọmọ bíbí àpèmí Matthew oní ó jẹ́ ọ̀gá wa Gloria Chivesori ọ̀gá ilé pátápátá náà ń jẹ́ ìlú riche vital àkàtúndì ẹ sì ṣe ẹ kú ìjìmọ̀ ẹ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ rere là máa gbọ́. Bravo.